person ministry assistance is urgently needed apply within ẹni tó bá mọ̀ pé òun capable ṣiṣẹ́ yìí ni kó wá gbà ó sọ̀rọ̀ jeremiah àtọmọdé sílẹ̀bọ̀ yẹn àti ilé wọn. orúkọ mi ni àṣàfà sàlámọ̀ tí gbogbo èèyàn mọ̀ sí small mummy ọmọ ọdún mẹ́sàn-án ni mí class tí mo wà mo wà ní primary five iléèwé mi jẹ́ iléèwé gidi iléèwé tí wọ́n ń kọ́ ọmọ dáadáa bí mo dẹ̀ ṣe ń ṣe iléèwé mi mo máa ń kàwé mi àti wípé tó bá jẹ́ pé ijọ́ tó yẹ pé bóyá mo fẹ́ ṣe anything nílé ó dìgbà tí bá dé láti school tí bá kọ́kọ́ ṣe assignment mi tí mo kọ́kọ́ ṣe gbogbo nǹkan tí mo ní ṣe láti school ìgbà yẹn ni màá ṣẹ̀wá wá ṣe nǹkan tí mo ní nílé so mo ní opportunity láti rí gbogbo nǹkan mi ṣe ẹ̀bùn tí mo ní ni ẹ̀bùn kí a máa pa àwọn èèyàn lẹ́rìn-ín bẹ́ẹ̀ ni òun máa ń pè ní English comedian mo máa ń pa àwọn èèyàn lẹ́rìn-ín mo dẹ̀ tún máa ń ṣeré orí ìtàgé bẹ́ẹ̀ ni. so èmi mo máa ń dá àwọn èèyàn mo máa ń dá wọn ní kí mo máa ń múnú wọn dùn mo máa ń jẹ́ kó máa rẹ́rìn-ín mo máa ń kéwì ìgbà míì tí bá tún ti lọ sí stúdíò tí mo ti fẹ́ lọ kéwì màá tún kọrin níbẹ̀ gbogbo nǹkan ni mo máa ń ṣe onínú mi dẹ̀ dùn pé ọlọ́run fún mi ní irú ẹ̀bùn inú mi dùn gan-an sí ni torí pé mo really appreciate torí pé èmi gan mo mọ̀ pé tí bá ń rìn ní ibì kan ó máa ń gbé mi ya ni pé ó oh, mọ́mọ́ yẹn súnmọ́ mọ́ mi ní so fún ẹ̀bùn tọ́lọ́run fún mi mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run inú mi dẹ̀ dùn sí gan-an ni. alo pè mí ẹ èmi òkè o hello ẹ ta ló sọ̀rọ̀ ìyá jẹjẹmáyà ọmọ tí ní scam ni ó dùn mí àbí ẹlẹ́bẹ̀mí náà inú wọn ń dùn sí náà ní lójoojúmọ́ làwọn náà dẹ̀ máa ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé Ọlọ́run fún ọmọ àwọn ní irú ẹ̀bùn yìí àwọn náà dẹ̀ tún máa ń sọ fún mi pé kí n máa ṣe jẹ́jẹ́ kí n dẹ̀ tún máa tẹ̀síwájú sí i nǹkan tí mo fẹ́ràn jù nínú wọn ni wípé àwọn òbí mi jẹ́ àwọn èèyàn tó yẹ pé wọn gba ọmọ láyè kó máa ṣe bí iṣu ẹgbẹ́ ó máa ń láì kí ọmọ máa ṣe gbogbo nǹkan tó bá máa ṣe ní kíákíá kó máa ṣiṣẹ́ pẹ̀lú gbogbo agbára rẹ̀ wọn kì í fẹ́ kọ́ ọmọ máa ṣiṣẹ́ bíi kọ́ ọmọ máa ní mi ò ṣe lé mi ò ṣe lé ọmọ afẹ́ kọ́ ọmọ máa fi gbogbo agbára wọn ṣe nǹkan ni. ó ti mú àwọn èèyàn mọ̀ mí sí i ó dẹ̀ ti mú èmi náà ó ti mú mi mọ àwọn èèyàn sí i ó ti mú mi lọ sókè ó ti múnú mi dùn tó ẹ pé táwọn èèyàn náà bá ti rí mi ládùúgbò báyìí small mommy how are you kí ni kó ti mú mi lọ sókè àtijọ́ mọ́ra wa sí mo dẹ̀ ti mọ gbogbo àwọn èèyàn ní everywhere sí máa sọ fún wọn wípé kí wọ́n máa gbàdúrà kí wọ́n dẹ̀ máa gbọ́ràn sí àwọn òbí wọn lẹ́nu ọlọ́run á ṣèyà màá sọ fún wọn náà ní wípé kó máa ṣe nǹkan tó bá mọ̀ ọ́n ṣe kó má give up kó má relent kó máa ṣe lọ ni kó má ní pé ah ẹ wò àtijọ́ tí mo ti ń ṣó ti sún ni kó máa ṣe lọ ni olúwa á àwòkọ́ṣe mi ni mọ́mì mi dáadáa Kenny George. ah mọ́mì mọ́mì mọ́mì mọ́mì mọ́mì ah mọ́mì mọ́mì mọ́mì bó lẹ́ ń lọ ah. báwo nípa àtijọ́ ló wáyé ṣé kó ṣe máa jáde olúwa ṣé kó máa jáde ní olúwa ṣé wọn ò rí pé ní olúwa ni bíi ni èmi èmi fẹ́ fẹ́ lọ sùn máa lọ sùn padà. ah mọ́mì ẹ jẹ́ ká pè ẹ ká pè bọ̀dá kíní kó wá sọ ẹ ká pè bọ̀dá lóru. ẹnu ẹnu mọ̀ máa jẹ́ kó yẹ wọn pé mi náà òun wọ̀ nípa ṣẹ́nẹ́fà kí ló ṣe ah mọ́mì ah. ah orúkọ mi ni àṣàfà salamot tí gbogbo èèyàn mọ̀ sí small mummy ẹ máa wo Orísun tẹlifíṣàn.